àròjinlẹ̀ òwe Yorùbá. Hmm. ẹ kú ilé mo kí wa káàbọ̀ sí ọ̀tún ètò àròjinlẹ̀ òwe Yorùbá mo kí wa káàbọ̀ sí ọdún tuntun mo sì gbàládùúrà wípé ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìbéèrè yín ní ọdún tó kọjá lórí ètò àròjinlẹ̀ òwe Yorùbá ọ̀tún ètò àròjinlẹ̀ òwe Yorùbá náà ti bẹ̀rẹ̀ báyìí nítorí àkókò wa lọ́sẹ̀ yìí mẹ́ta là á tà á mẹ́ta náà náà là ń rà á ìgbà mẹ́ta nígbà ẹ̀dá láyé tá a wá lórí ètò ọ̀tún àròjinlẹ̀ òwe Yorùbá òwe mẹ́ta péré náà ni mo mú wá fún wa tá ó máa ṣe àlàyé rẹ̀ fún wa òwe alákọ̀ọ́kọ́ fún ti ọ̀sẹ̀ yìí fún ọ̀tún ètò àròjinlẹ̀ òwe Yorùbá sọ wípé bíntín lèkùrọ́ ṣùgbọ́n apá ọ̀bẹ ò ka bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ bíntín lèkùrọ́ ṣùgbọ́n apá ọ̀bẹ ò ka èkùrọ́ ni mo mú dání bó ti kéré tó yìí kò sí ọ̀bẹ tó lè gé bẹ́ẹ̀ ni kò sí ọ̀bẹ tó lè gé èkùrọ́ tó wà lọ́wọ́ mi irú òwe wo ni òwe yìí àti wípé ìgbà wo la máa ń lò ó bí àwọn àgbà bá bọ̀ bọ́bá ní wípé bíntín lèkùrọ́ apá ọ̀bẹ ò ka ohun tó ń sọ fúnrúfẹ́ ni bẹ́ẹ̀ ni wípé kó gbìyànjú láti tẹ̀síwájú nínú nǹkan tó fẹ́ dà láyé kó má ṣe gba ohunkóhun láàyè láti mú kí irúfẹ́ ni bẹ́ẹ̀ kó jáwọ́ nínú ohun tó fẹ́ ṣe wọ́n ń jẹ́ kó mọ̀ wípé bí èkùrọ́ ti kéré tó o ní apá ọ̀bẹ ò nǹkan tó wà nínú rẹ ìwọ fúnra ara rẹ ló lè ṣe okùnfà rẹ̀ kó wá sí ìmúṣẹ ìwọ fúnra ara rẹ ló lè ṣe okùnfà rẹ̀ kí èròǹgbà rẹ kó má wá sí ìmúṣẹ. àròjinlẹ̀ òwe yorùbá. ẹlẹ́ẹ̀kejì fún wa òun ni mo sọ wípé kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rúgbẹ́ bẹ́ẹ̀ ni òwe ẹlẹ́ẹ̀kejì fún ọ̀tún àròjinlẹ̀ òwe yorùbá sọ wípé kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí kò ní rúgbẹ́. òwe yìí òwe ìṣọ́ra àti ìkìlọ̀ ni fún ènìyàn bí wọ́n bá pa fún ènìyàn. ẹ̀fọ́ ebòlò ẹ̀fọ́ oko ni ẹ̀fọ́ àbáláyé ni pẹ̀lú kò sí bó o ṣe fẹ́ ṣe é fàlùbọ́sà sí fo gbogbo èlò sínú rẹ̀ òórùn àdámọ́ rẹ̀ òórùn tí ọlọ́run fi sí kò sí nǹkan tó o lè fi mú kúrò bó bá ń jẹ wàá mọ̀ wípé ẹ̀fọ́ ebòlò ló ń jẹ bọ́bá wá parú òwe yìí fún ènìyàn á jẹ́ wípé ìwà ẹni yẹn kò dáa tó ìyẹn túmọ̀ sí wípé kò sí bẹ́ni yẹn ṣe fẹ́ tọ́jú ìwà rẹ̀ bó pẹ́ bóyá ìwà kò ní í foni wà sílẹ̀ èéfín ni ìwà bó bá yá yóò rú síta nígbà náà ni àwọn àgbà yóò sọ wípé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bòló ẹ̀ tí kò ní rúgbẹ́ ìyẹn túmọ̀ sí wípé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ tọ́jú èèyàn kan tó tó bá jẹ́ afibiṣó lóore ibi náà ni yóò fi sún olóore rẹ̀ kẹ́yìn. àròjinlẹ̀ òwe yorùbá òwe ẹlẹ́ẹ̀kẹta fún ọ̀tún àròjinlẹ̀ òwe yorùbá ti ọ̀sẹ̀ yìí sọ wípé kíkàn kíkàn ló ń kọni kò sẹ́ni tó bímọ rẹ̀ tí ń sọ ní baálé ilé bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ kíkàn kíkàn ló ń kọni kò sẹ́ni tó jẹ́ bímọ rẹ̀ tí ń sọ ní baálé ilé bí irú òwe yìí bá jáde òwe ìgbanilámọ̀ràn ni wípé kéèyàn dúró de àkókò rẹ̀ ìgbà ò lọ bí òréré ni wọ́n ń sọ fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó ní sùúrù kó ṣe pẹ̀lẹ́ ọ̀tọ̀ ni ìgbà tí a ó bí ènìyàn sí ayé ọ̀tọ̀ ni ìgbà téèyàn yóò bẹ̀rẹ̀ sí ní rá ọ̀tọ̀ ni ìgbà téèyàn yóò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀tọ̀ ni ìgbà téèyàn yóò bẹ̀rẹ̀ sí ní rìn ní ìpele ní ìpele ni ọ̀rọ̀ ayé já sí tó bá wá rí èèyàn kan tó ń kánjú tàbí fẹ́ ṣe nǹkan tí ò tí tó àkókò fún un wọ́n á sọ fún un wípé kíkàn kíkàn ló ń kan ni o kò sẹ́ni tó bímọ rẹ̀ tó jẹ́ sọ ní baálé ilé kò sẹ́ni tó bímọ láyé yìí tó sọ wípé baálé ilé lorúkọ òun ṣùgbọ́n ó dúró de àkókò táwọn èèyàn yóò fi mọ̀ wípé baálé ilé ni ọ́ àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa fún ọ̀tún àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí kò jù báyìí lọ ṣùgbọ́n kí n tó máa lọ ẹ jẹ́ ń sáré rán wa létí àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta náà òwe alákọ̀ọ́kọ́ ni mo sọ wípé bíntín lè kùrọ́ àmọ́ ipá ọ̀bẹ ò ka òun ni òwe alákọ̀ọ́kọ́ tí mo sì ṣàlàyé ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì sọ wípé kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí kò ní rúgbẹ́ nígbà tí ìkẹta sọ wípé kíkàn kíkàn ló ń kọni kò sẹ́ni tó bímọ rẹ̀ tí ń sọ ní baálé ilé àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa lónìí ò jù báyìí lọ tí mo sì ní ìgbàgbọ́ wípé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan àti èkejì lára rẹ̀ orúkọ mi kò yí padà èmi náà ni arákùnrin àbúrò yín Oyèwọ̀lú Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cfrodram títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.